o ṣe kí ni nǹkan tó ń fún mi. ewé. ewé ó ń dà ewé gbígbẹ kí làwọ̀ ewé yìí. mami. àwọ̀ mọ́mì kí ni àwọ̀ ẹ̀ àwọ̀ wo ni. ayọ̀ owó mọ́mì ewé. bẹ́ẹ̀ ni ó fún mi ní ewé ṣùgbọ́n ṣé o mọ àwọ̀ ewé yìí wo àwọn ewé àwọ̀ tọ́lọ́run dá wọn rèé sórí níbẹ̀ yẹn wọnú gbòyìí sórí àwọ̀ wo nìyẹn àwọ̀ ewé ṣùgbọ́n tí ewé bá ti ń gbẹ ó máa di àwọ̀ kílélẹ̀ àwọ̀ pípọ́n àbí hmm? àwọ̀ kíni sọ́lẹ̀ nǹkan ṣe àwọ̀ pí ó máa dá mi lóhùn àwọ̀ sọ fọwọ́ àwọ̀ ewé tó láwọ̀ pípọ́n níbí fọwọ́ I'm trying to teach him about the color brown. Ah. because he has an opportunity to mm. learn more while he's playing. And you notice I do not stop him from doing what he's doing, but but since we're together, I'm just engaging him while he has fun and I get some some knowledge in. Where where where? Show fair count one. Oh yeah, any? Yeah, kakon. aqui. Uh-huh. Aham. Eta. Aham. Aham. Aron. Uhum. Efa. Efa. Uhum. Eje. Uhum. Eto. Aham. Ah, é som loucão. É som. Eto. Olha. É. Wa. Ewa. o ní láti pàtẹ́wọ́ fún ẹ tó rò gbìyànjú gan pàtẹ́wọ́ fúnra ẹ pàtẹ́wọ́ ẹ dáadáa kó dún létí mi gbé ìkíní igi tó wà lọ́wọ́ ẹ sílẹ̀ gbèsè kó pàtẹ́wọ́ ẹ hẹ́n ṣínú ẹ dùn pé o ti fẹ́ mọ gbogbo ẹ̀ tán o ti fẹ́ mọ ohun kà ní èdè Yorùbá dé ẹ̀wá àbí ṣé kí èjì ẹ̀ta ẹ̀rin ṣé tèmi nìyẹn o ṣe ẹ̀rin àrún. Ẹ̀fà. Ẹ̀fà. Èje. Èje. O sọ èje o. Èje. Ẹ̀jọ. Ẹ̀jọ. Ẹ̀sán. Ẹ̀jọ. Ẹ̀. Wá. Ó yá sọ yẹn. Ẹ̀. Ẹ̀wá dàbí pàtó wọn sọ pé kíyàn wá àbí? Ẹ̀wá dàbí pàtó yẹn máa sọ pé ayọ̀ wá ń bí àbí ṣé kò dùn bẹ́ẹ̀? Ṣé ó dùn bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé o. Wọ́n tún bá lè ṣe bẹ́ẹ̀ náà dẹ́n. Òun kà One. One. Oya. Oh, two. Mm-hmm. Three. Uh-huh. Four. Uh-huh. Five. Uh-huh. Six. Six. Uh-huh. Yeah, seven. Seven. Uh-huh. Eight. Uh-huh. Nine. Uh-huh. Ten. Yay! He couldn't wait to get to ten. <laughs> ten. Who share? o ní láti pàtẹ́wọ́ fúnra pé o mọ̀ ní gẹ̀ẹ́sì náà o ní láti gbé ewé yẹn sílẹ̀ láti pàtẹ́wọ́ dáadáa káàtẹ́wọ́ ẹ dún létí mi gan-an má dà sílẹ̀ ta ló máa gbálẹ̀ yìí ta ló máa gbálẹ̀. pàtẹ́wọ́ o pàtẹ́wọ́ o ti pàtẹ́wọ́ eré ẹ̀ gan. And you see, I let him read to ten in English because he has to express himself in all the languages that he knows. And that's fine. But when I speak to him, you'll see that I continue in Yoruba. This is one of the challenges that parents face. When a child speaks English to you, and you then automatically change to English as well thereby stopping the pro progression of that learning. <gasps> If you stay disciplined and are insistent.

Dìde dìde pátá. Pátá pátá. Pátá pátá. Pátá pátá. Mọ́mí sọ pé kó o dìde pátápátá. Ẹ eh, eh, má ìjókòó, má bẹ́ẹ̀ ṣe. Pátá mami wẹ̀ bí níní. Wá bí lè ní. <laughs> Mhm, yẹn ta. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bọ́. Ta ló máa gba gbogbo ilé ìkúrò? Ta ló máa palẹ̀ mọ́? ìmí. bẹ́ẹ̀ni kò ń ṣe ìní ee ní èmi. mo fẹ́ palẹ̀ mọ́. o fẹ́ palẹ̀ mọ́ má fọ ọkàn yẹn ó lè ju yẹn nù ó lè ju yẹn nù ó lè ju nù jù síbi tọ́wọ́ ẹ̀ tó gbá ibi ibi omi ò sí níbi jù síbẹ̀ yẹn jù kò ṣẹ́ jù sí abẹ́ ibi tọ́wọ́ ẹ̀ gbà jù jù jù jù ení èjì ó ju o má lọ bẹ́ẹ̀ má lọ bẹ́ẹ̀ kílẹ̀ ní báyìí lọ ẹ jù má jù sílẹ̀ yẹn o oh, no jù sí ìta nílẹ̀ẹ́lẹ̀ níbi tí koríko wà jù síbẹ̀ kó bá lè ó má lè rọ koríko láti hù ẹ̀hẹ̀n ó ṣe koríko á lè máa hù dáadáa àwọn ewé yẹn wọ́n á di nǹkan tó ń tún mú koríko hù ṣó ti gbọ́. mo pa mọ́ tán. ó ti palẹ̀ mọ́ tán àwọn ilé yìí ń kọ́ ó palẹ̀ mọ́ tán gbogbo borí bíi palẹ̀ gbogbo ẹ̀ mọ́ kẹ̀kẹ́ ah, ẹ kú iṣẹ́ sà ẹ kú iṣẹ́ sà àdúpẹ́ gan-an ni o àdúpẹ́ lọ́wọ́ yín o pàpà wa má lọ sínú omi mo mọ̀ bóyá kọjá níbi tó fẹ́ gbà má gbà má tẹ omi yẹn mọ́lẹ̀ o pàtẹ́ máa tutù nìjẹ́ ń kó jáde mọ́ ibi tó ń kó lọ ń kó lọ kó síbẹ̀ jù. Yay. It's really fun just watching you know, the, the, the progression from not being able to say much to to speaking as a toddler who's just beginning to speak and hearing the language from his mouth it amazes me each day each day i'm telling you ṣùgbọ́n má tẹ omi yẹn mọ́lẹ̀ jọ nítorí ọlọ́run jọ o ò ní jẹ́ ìpanu tó o bá ti mọ́lẹ̀ tí o fẹ́ panu. So, if you as an adult, as the teacher of whatever the language you're trying to instill in the child is, if you insist on continue on only speaking that language to them, even if the child refuses to speak it back, he or she will learn it. He or she might not know how to speak it, but at least it'll learn it, right? It'll be learned. And it could even eventually lead to the child responding to you, right? So if the number one thing is that the adult or the teacher insists on only strictly speaking that language that he or she wants the child to learn.